الشيخ محمد بن عبد الوهاب اللهم اجعلنا بجلالتهما اللهم اجعل الجنة مثواه قلنا يقاطع الإمام إمام عدود جامعة دبا الإمام عثمان دم فوتيو kẹmọ lọ fún ìbéèrè tí náà dín ní ojú àmì ayé níbà bàtẹ́ mà fún ìsúkọ́wà dín ní àmì ẹ̀ka ni ó kẹlẹ́ muhammad bùnà bùnà wàhá ó kẹlẹ́ mọ̀ bẹ́ẹ̀ tí ọmọ rẹ̀ á kọ̀ ìta ìgbà tó yẹ̀ òun rẹ̀ òun ká yẹ kí ìgbìmọ̀ tó yẹ̀ òun rẹ̀ òṣòro pàlàkà kó àwọn òṣèpamẹ́ ẹgbẹ́ pap ni wọ́n mọ̀kọ́tọ́ mọ̀ wọ̀nyẹ̀ ní á ṣòro tó sára àmúkọ́ kíkà ọ̀wọ̀ kọ̀mìyìn lẹ́nu ọkọ̀ rẹ̀ kó ní nẹ́tẹ́lẹ̀ kẹ́ sọ̀kọ̀ ẹ̀ ọ̀wọ̀ màdá ọ̀wọ̀ jẹ̀nà mú kọ́ àmì ṣòro tó sára àmì àrùkọ́ àmì sára mọ̀ fi húnà bí wọ́n á mẹ́ta tó yé èèyàn òun èmi jẹ́ abájọ yìí ìṣe akọ́ ọ̀kẹ́ kè mẹ́ta mo kọ́ bí sẹ́kù bí a wá fáti àtẹ́gbá yẹn wọ̀ ẹ̀dùn pẹ̀pẹ́ wọn yé wọn. èyí fáti àlọ́ yí fáti àlẹ́ náà ní ìtẹ̀síṣẹ́ mi wọn ní àkójì rẹ̀. غير المغضوب عليهم ولا الضالين فترة قد يجوك فترة تفسير القرآن بالقرآن قرآن ندو فترة غيروني مغدومي بوغو آيبا ها اوكي حديث كي أبا ترى غير المغضوب عليهم ولا الضالين أما المغضوب عليهم فما الضالين أمي أدنى رجل يوم ومن قديه الفاتحة kakini ubole ba yangu ya bo bo na matete yake umama ola umado ho ta ko yodu gugu je na uma ngo uma ke hadisi ki ako kola lola mare hadisi ki to ba lo bola na iki aka bo jal umma ni muhammadu manya deretia manya la manya pabie manya ko bola kí yẹ ọ̀nà màálá màá kọ́ ọ̀bọ̀lẹ́dẹ̀ kó mi ò díwé ń màmẹ́ kí ọ̀rọ̀ bí ó dọ́kọ̀ fún náà la tó lámì lèmi rẹ̀. ó ń dàrí màá bó wọn lọ ẹgbọ́n hadith لتتبعن سنن من كان قبلكم حذو القذة بالقذة حتى لو دخلوا حجر الضب لدخلتموه قولوا يا رسول الله اليهود والنصارى قال فمن ما بفسرت ما بي حديثي ويا نتنا ما بتمين بي لتتبعن سنن لتتبعن سنن من كان من قبلكم لتتبعن سنن من قبلكم حذو القفة بالقفة بالقفة حتى لو دخلوا حجر الضب لدخلتموه قالوا يا رسول الله اليهود والنصارى قال فمن قال فمن أخرجا حديث كده حديث كده كان الدوك دوما من يتوجب أخوه

معنى طريقة هو بفتح الشين السين التي فتحها لم يشين مو ملا يوجد يعني مو ملا أي ما نمدون سين كما نمدون ما يعرفون ها من قبلكم مبوكي دباونا أمر ما يعرف إمتلت بولا يعرف مبوكي دباونا يدفع حذوة القبة بالقبة هنا مينا imitate bóki dọ́gbọ́n ọmọ ilẹ̀ yìí a lè yọ ọ̀mẹ́ ìkéke ọ̀fà a sì kéke ọ̀fà ya yẹ̀dẹ̀ pé ọ̀rọ̀ wòye kò yẹ̀ màtà ló kéde mọ́mọ́ adà yọ awọ yẹ òun yà ti ó ti one inch one inch ọlọ́run òjijì ìkéké ti ìkéké yọ awọ ìjọ inch lẹ ìyànà ìyànà yìí exactly yà gbé ìkéké yọ awọ yẹ yọ awọ ọbẹ̀rẹ̀ ni yọ awọ yà rẹ. hàlù ọ̀lẹ́kùnzọ́tún kùsà kàjáàjà àjà yọ ọfá yọwọ́ yẹ̀yẹ̀ kìtẹ̀ ìyá yọ gbogbo yọwọ́ wòlì òyìyì ń alùkẹ̀bà ń dẹ́yìn alùkọ̀pẹ́tẹ́tẹ́ ń dẹ́yìn fìdẹ́ exactly yìí ọ̀gẹ́lẹ̀ yọwọ́ wòlì rẹ̀ tó gẹ́lẹ̀ lẹ́bà mẹ́ńkánà kọ̀bùlẹ́kùn yìí bá ọ̀nà kò bóyí lẹ́kùn màdẹ́rẹ̀ sínú màlálẹ̀ yìí bá ogele ngamenu ga ya dere nere ma ngamenu ga won ya la ngame bo yi mi ngamenu ga ya la gele gbogbo ila ma ba se o ki li to ngba la ha da le o da hujura bobbi mamu daba tuyu jura bobbi alura eh alura ewi àbúta àwọn àbàjì kùmà dábà tó yá ló ra mẹ́rin lẹ̀ kí ìsìnkìlá yé jọ nke wá tó yé òun ní àmà àkọ́tò ẹni kó ra àbàjì àmà dábà tó yó ó nù gbé mẹ́tẹ́ dé kánú nínú kúmẹ́ kó mẹ́rin yé mẹ́tẹ́ ó ní àbàjì lẹ́nu àmọ́ nígbà kí ìsìnkìlá yé jọ ní kẹwàá àjọ ètò pẹ̀kó mẹ́rin kẹ́ẹ̀rẹ́ àkóyí kẹ́ẹ̀ mọ́ gbogbo ẹ̀mí tó rà tó rà bàjẹ́ lẹ́ kàbí lẹ́dàbà tó bẹ́lẹ̀ mọ̀mọ́nù tí lè mú ẹ̀yàn ìwé tètè mọ́. àníbi ìtàdùmọ̀rú mi kọ́ láyé yóò lè tẹ́lẹ̀ nà mẹ́ńkọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀nà bẹ́ẹ̀dì dọ́gba mẹ́. abá níbi ìwú kàdùmọ̀rọ̀ rẹ́lẹ̀ ń wà bó ìjà ń bọ̀ láyé kọ́ọ̀lù mẹ́rin yàrá tó lọ́ àmì ìròwòdò kọ́ ni christian lẹ́ẹ̀ àmàlùbọ́ọ̀lù dọ́gba wọn kà ń yàn yìí kéètì máa ọ́ àdọ́ni fún mi ìwé ìgbélé wọn yìí kéètì máa àbẹ́ ọ̀jà mi olùkọ́ mi sára dẹ́ kí n ẹ̀mọ̀ níbi kàtọ́ kọ́ọ̀lù àfẹ̀mẹ́ẹ̀mì ìmọ̀ àwọn sàmàjẹ̀ mɛtumi nini akami kristian bami ju asɛnni mɛtumi nini fo kabo bilia ma wo jaga ma dia di ni wa mɛkami ɔ let open the floor ɔyà mɛ mɛtɛ ni tori ka awere mo le di kwi christmas wọ́n sì ó yà wọ́n lè di ọjọ́ kọ̀wé ànábì kọ̀wé ìdè ìmájàmù lẹ́rù bó ti ké tẹ́jẹ́ náà kí ní bọ́ọ̀jì ayágbé ìkura nìyí sọ ní gbogbo ni mo lè dé máa ké àmọ́ àmì kírísítẹ́nì àmọ́ àmì kéka mẹ́lẹ̀ tòdó àmì àti kírísítẹ́nì máa ti yá níbi ìjà àníbi máa jẹ́ dárògbò jí kí ètè jẹlẹ kì tẹ́ náà yẹ kúrò ní jáde o dárògbò jí kí ètè já yé lẹ kẹbírò kò ń bè é ayẹ ayẹ lẹ ti gbọ́n ti gẹ̀ ẹ́ bu yẹ gẹ̀ ẹgẹ̀ lẹ́gẹ̀ ayí bóyí ẹ ẹgẹ̀ lẹ́pàjì kàdúrà rẹ̀ ó pọ̀ máa ń ọmọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀lẹ̀ ní ọ̀gá yóò yọ̀ yọ̀ yọ̀ yálẹ̀ kàtìmú yàgò ẹgbẹ́ ẹgbẹ́ ìkura ni ẹ abẹ́ abẹ́ ìfì. wọ́n ní ẹni ẹ̀mí ní bóòlì ti kọ́ ọ́dọ́ fún bóòlì ti wá kó èdè ìkura ni màdé wọn kó o. bẹ́ẹ̀ ni kírísítẹ̀nì á tọ̀ tí mo rí da méjì àmì ìta náhánu àhápò àyẹ́pàdó hágálí nàbí yìí náà àádókò ìjẹ́lẹ́ ìhàn àmì ìwà. Oye, àwọn ayọ̀ yọba wọn ya tó dé ọba àmàjẹ́lẹ̀ ma mẹ́mẹ́kò mbó bàtíìsì ní ṣọ́ọ̀tì máa yá bí kò rí bó mẹ́rin ọmọ mẹ́rin tí ọmọ ti yára ní ọmọ ti ti yára ní ọmọ ti mẹ́rin náà ní ìjàmọ́ ní ọba ẹ̀ kúrò rí ọmọ mú ما جاءوا كنبي كثير لتتبعنا سنن من سنن من قبلكم كذا بكذب àlejò àyájọ́ ọ̀rọ̀ ayọ̀ ọ̀yẹ̀yẹ̀ pé ọ̀rọ̀ àwọn yìí abudu màdẹ̀rẹ̀ fíyàn yẹn àdínì máa ṣeré kámẹ́tìmọ̀ mọ́ copyright exactly abudu màtí ọmọ ṣeré kámẹ́tìmọ̀ mọ́ bòrò mọ̀mọ́ yẹn àdínì kámẹ́tìmọ̀ ẹ̀ lẹ́wọ̀n náà dókìdéwò máa fi àkọ́ àlẹ́ ẹ̀wọ̀n ìdá ànẹ́bì ṣe àbà ànẹ́bì ṣe lè ànẹ́bì ka àbà ànẹ́bì kalẹ̀ ìjọba àbòbí ní à. ẹ̀wọ̀n tó ànẹ́bì gbọ́ ọrọ̀ máa bà fún àyà dẹ̀nẹ̀ tó nà nẹ̀. yìí màá tètè ṣe fi wọn fún ànẹ́bì ẹ̀mẹ́tọ̀ ọ̀mẹ́rẹ́ ayé kẹ̀lẹ́ àdá tuntun wà ní ẹ̀ẹ́dẹ́ tuntun wà ní ẹ̀mí kó ewu dó ìdé ìbídí àní ẹ̀ẹ́dẹ̀ ń wà nígbà kírísítẹ̀n sáàmì yìí ìfò àtà tẹ̀sílí eré yẹn Katolik, tálẹ̀ àbúrò mọ̀ kátólíkì àmàtẹ́ta nẹ́ màmàmà tábà níbi yìí rẹ̀ amane amanoa ko male majala mani mbugi achana ko mabino yudika mo hindu do bata da ni ko ile da ko adi ni ha nebi ya jazini khaliqu ya hudu to le jamana nebi na dumi tasbih anibi nana misali ndu ya ne abo bidia ama hadu da dini akoya ni kristo len akoya na maria do tsafi e ma ko mal yu ya ana da san mo tam ma cross ma ro to haba jo cross ile je ni tan ya tan no ame ne aba jo tsafi ma la odo le ri one thousand, azo e ma ni 10000 ne ni ke ni tsafi akpɛnɛ di alu lɛ di aka mɛnu mɛmɛ lɛ dunu tɔ akɔ lɛ mare di krɔs atɔ mɛ ɛtɛsi bi la mɛ mɛ aŋɔ ɛtɛsi bi oyi onu ɛtɛsi bi du mɛ yɛ kó kakari ɔbɔ tɛ mɛ ami krɔs du mɛ mu fi lio so ɛtɛsi bi ata ana ɛdɔma ana agatu oyi ami kristian abutu kinana le kɛnɛ ti paa kɛnɛ ahoma kɔ fiali ahoma kɔ la yɛ. umario hai ke tasbih ne to wule tasbih 300 igbele mbi 1000 ajo mmanya sale kwi kanu omo be kwa wan pa ni ala tasbih kokolo go yo agbela ne dok mamkola mario hai yo mi cross ni go yo ma rauma àpàlà táyà ẹ̀yà àpàlà pàjà ní òjòjò kọ ẹmú ẹmọ lẹ́gbà tọ́wọ́ ẹmà fẹ́mà níbi káàkiri ngbò máa lélà fò ngbà máa nítẹ̀ àmà nítẹ̀ sí dá máa gbò wọn àmà kọ́pì kò ngbò bẹ́ lẹ́kẹ̀tì máa kọ́pì kò ọ̀nyẹ́lẹ̀ ọ̀là kàákà ìṣọ̀rọ̀ àwọn ibà sẹ́gun bó kàlíọ́ náà jíjà gbọ́ àmì bàbá mi àdàmà wà mí kiri nítẹ̀ nìyí àánú kò nítẹ̀ sí náà àná àbẹ̀bá ni amma cewa ne ne wallahi ya nike su su lato go ifa iri na su dina albani imi reference samo taka da le ba pa pokap orni bin tasbi o du subhatu bo manine ko ami hadith e ki kora lu bi tasbi ka ki bi ene tan sahabe ka ki tasbi abu hurairah abi tasbi ma da nu ko

tẹ̀sí wọn nílùú kálùkàgbà bí awúyírò ìlú ẹ̀ẹ́pẹ̀lú jẹ́nẹ̀tán ìmọ́mọ́ àmúnilé gbàgbà bí kí ó gbá yọkọ pò ìmọ́mí ó jà búldo ìyàwó dákà tó gègègègègègègè masalasi sokoto ọmọ ọgbọdọ mi ní tẹsí masalasi ẹni ẹdún lẹdà tó tóbi ọmọ mà gbódà mà káàkà òbí àmàríyàn gbá ọmọ mà gbódà ní ẹnẹkẹ òbí àmàríyàn kakó todo albanizaria makosa challenge amemala midu ulitaka juu kaita albania ko àmà ẹ̀ ti dictionary albani àmà ti dictionary albani ètò kẹkọọ ojúkọ ẹ máa mẹun kàmẹkọ ọmọ wẹdà ọyàmọ wàndé mùtò òrìta dúk albani kọ ilẹ̀ àmẹdùgbà ọgbẹ mọ àmà ẹ̀ àdúgbò ìhó ẹ̀jú wọlé ìlú ìlú tó yẹ ẹ wọ́n máa rí àmà kánò zaria kánò kaduna owó ẹgbẹ́ kàmáyà lè àmì wíjà mọ́nẹ́yìn súnà ẹ̀yìn nílùú làwùtára ẹ̀yìn síkì súnà àmọ́nẹ́yìn dúk màtí mistake kàkí tẹ̀sí ọ̀rọ̀nà kà dúk ìmí wíjà máa yàjàbá kéèké ìmí wíjà dúà ìrúnà ríyàn bá ọmọ kọ̀rẹ́ kàkí tẹ̀sí tó pẹ̀kú ní gínẹ́ tó dẹ̀rọ̀ fi hàdí àbúdáwọ̀dà alẹ́kùn ní abdulhunna bìlẹ̀ anáàmìlà mẹ́ta mọ̀mọ́ mẹ́kẹ̀tẹ̀ ìdí alọ́kàá إنهن مسؤولات مستنطقات يوم القيامة ما يتم مؤمن ما يوم قرى وقوانا وجونا هذه سيئة إذا أبو داود أما مؤمن ما يوم قرى ما يتم مؤمن أجمد ما تذكر لي أولا كما هو جيجو أولا هو يدون ترغم أنه مؤمن كتبديد من جالبا إما بكلا دواب ọjọ́ tí máa nàrẹ́ jùlọ wọn. so lẹ́tẹ̀tẹ̀rì ọ̀nà sẹ́nẹ̀nà mọ̀nkẹ́nà kọ̀ọ̀lẹ́kọ̀ gbogbo bídí àwọn ayẹ́dọ̀ àlẹ́ wa amálòmí bídí àbíṣe akọ̀rọ̀jà ọ̀gbọ̀n kàtọ́mọ́ màmí ẹ́ bukari wa muslim amabe hadithi wa kom kwini ni hadithi ya sin hadithi ken ama tabale tabale bodu ya to ayo ko wale kuma bo ayo no yikede yale e gba hadithi ya man tobe mbali leta analizi hadithi girei imda mapitia do kurora ayo mduka liuma upolo ngoje mduwe adini ta ko ya mwenyo yini ete eh, uwe je mo ko kuku wa miyahudu kwa do mo ke sunna e bo ma do a muslim edwa bakanya sunna matini ya a ne domo mo are do muslim wa lu ge ma mɛ atadini katalɔ la tomake buhari mɛ akagbe kurani daba tomake sɛyi buhari ayaleji daba tomake sɛyi buhari ɛgbɔ e bɔluma maka e adogo didi agbegbe lɛ ɛgbɔ e ariko mɔlɔ la ma ɛnɛ suna manya patara bozi manya dɛnɛ suna o dídìrú bẹ ọwọ́ àgbà ikọ́ yàtẹ̀ olùmẹ́yìí ó lè kún ìsẹ̀mí aláwọ̀ mẹ́rin lọ ikọ́ yàtẹ̀ ní à ti buhari mà ní kámẹ́rin ní dúdọ̀ gbókè akọ́ yàtẹ̀ wá nìyí ọ̀lẹ́ is general ẹ̀ buhari gba nínú tó lè múlẹ̀ ọwọ́ nàìjíríà kẹtẹ̀sírì kúlù kẹtìrì kẹwọ́dún gbọ́ àrùn nàìjíríà kẹtẹ̀sírì kọ́bẹ̀rì kẹwọ́dún gbọ́ àrùn nàìjíríà bàwọn àti lè dẹ̀nẹ̀ súnà dàwọn mẹ́rin

ama kókó pa kókó pọ̀ mọ́ náà yín máa máa kọ́ ọ́nà yín tọ́ ọ́nà yín máa. mọ́nà mú bàtà ramudu rídà lè yé dùdùbò tún náà wà nẹ̀. ilé àti àbíní ni màláìka yubiru ya yẹ gàtùmá lò gàtùmá lẹ̀. mẹ́kọ̀rọ̀ ń ta gàtùmá lẹ̀ gàtùmá lẹ̀ gàtùmá gawara ke gat mare mare na do me di ba ma gat mare gat mare gawara ke mana gat mare i e gawara no one gawara u ja gawara ta no gawara ke akala malaka jibril je da mon bu dia kap bu bi male ka ni idi dia wala ko se ko ba ni ona ya e ni dia, mo me bo ke bidia mo ma ma woko ma mu mama na ma wa ta do mu sube ka mu wa ro mu ushabu ni guri ro na ka ro inu ma mu ma ma ma kola da ma defeat ma a ba ma ba mame duane ni kifani bogidia todo ibila trenu ma inna shayatina la yuhuna ila awliyaihim limadha liyujadilukum ame bili ma depend wana dola nya bomaru kuma wadu jinwa pale mali mo je ba me mame du wonu me yibu mo bata ka biru du mama jana jibere bu moji ma ma yiru do do bu to mi o kele ho ra me لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله kéde kọfẹ ma ẹrù rẹ fẹ wù mí ọjọ kọ màjẹ bẹ wọtẹ náà kama gbẹgbẹ lẹ. mẹgba oríta ayé náà yà nítorí tó mẹ kashfu shubuhat li muhammad ibn abdul ìgbàdá pàbò bídí à ọ̀tàkàdà bó bídí ìyí kí ọ̀tàkàdà jẹ pẹ́ iye yẹn ní sí etí péjì sí ọ̀tàkàdà lẹ́bà la mara dùn ma mami si awa méje ìdúró ní ẹnana kí wàá kẹ́ òkè ká má ti yí kiri òkè ká sani kí yóò kó yí awa méje ẹnì múlẹ̀ wọn wá sí wọn wá má yí kiri òkè kiri ti ma ti ma kẹ̀yà mọ́jà pẹ̀tẹ́ kù kéde kẹ́ ọ̀gbọ́n finish gabadia màmá náà bá ní kí wọ́n táàdì ogbégbé rẹ̀ gáṣíwọ̀ ṣòro ha ṣé ọ̀nà ẹ̀dọ́ yìí dà má kọ́ kàtó ọgọ́rùn-ún ẹ̀yẹ nínú bẹ́ẹ̀ bá yẹ ní atakara nì takara nì mẹ́mẹ́mẹ́ tẹ́tẹ́tẹ́ bẹ́ẹ̀ bá wọ́n kọ́ kàtó màtẹ́ni ma náà wọ́n lè mẹ́lẹ̀ tuntun mọ́ tẹ̀sí wọn máa ń mọ́ bòdì máa ń mọ́ ọgbọ́ membele ko yani medo yiga na mo kabila inshallah anya tuma one after the other kashfu shubuhat li muhammad ibn abdul wahhab to duma le mi du ibada bo mala mi no bo kala gbegbe le e mam de ne sunna e malo ere te ma bo da ko ko sunna ni bele o mi go ibn abdul wahhab soma ge hadithi kitende tete biuna sana na mansana kablaku bandi evudu sabini ubonea ubonea ubonea bamdu sabini salama hii mamuba kama muba mamba hadithi kitende tete biuna sana na man man kablaku izikiri kona kitadini kwa kubogele madamaja ido ngumabero ko ngubabanu naam

sababu yani tafsirio ko takubele bidia wani tafsirio mambo ya dini leo tabda mambo mwenyezi muridi mbalo lola tafsirio ndio matuko ombo dalika kama napokoleo hamana napokalio tafsirio ndio adaba ya dini maana bi wani maana bo maana bo اللهم عمر جبريل شيطان اللهم عمر جبريل شيطان متولين قوك أخوان قوك لا تعمل ما نبغى ما نبغى تعمد حديث تجي الحديث الثاني وقت افترقت إيه؟ اليهود على إحدى فرقة وافترقت النصارى على اثنتاها على اثنين فرقة وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة إلا واحدة قلنا من هي يا رسول الله قال من كان على مثل ما أنا عليه وأصحابي حديث كده بول بوديا بيبلن تك بول ما بكتنا سنة ما بفترة بوديمو وكفي ما نقول ku yakubu tunna don malawa wahlul ayyakum annabi yani tarqat al-yahud ala 71 firqatan am yahud umpikane bema ya oje die ke oje kia kauma ki mu bidavile to tu ngeye do pe ngeyo yima wọ̀pọ̀tọ̀rọ̀kọ́tì nẹ̀sọ́rọ̀ àmì nẹ̀sọ́rọ̀ bí ó yà níbi ìsá ma dé pẹ́rúpẹ́rú alẹ́sìnẹ̀tẹ́yìn wọ̀sọ̀rẹ̀rìn àpẹrẹkọ́tà ojú òṣèòṣègbọ̀ mẹ́ta yóò mẹ́gbẹ́jì wọ̀sọ̀tẹ̀rúkù hàn sí ìrùmà àmọ́ yéémù ilé àti àmúnà níbi wọn kàlẹ̀ ojú méjì ẹ̀dọ̀ àmọ́ níbònúbà àwọn yá pẹ́rú ojú ojú yìí òpẹ́rú òṣèògbọ̀ mẹ́ta kama níbi kò yá mo ṣe mẹ́ta àmọ́ mímí ńlá mẹ́ta gẹ̀dẹ̀ yóò ní kó lò á bí náírà mboja níbi yẹ mboja níbi mbóhà mi yẹ wódò ọ̀tá kama tsọmọ ọ̀nà ilà wà ìdán ṣédé òṣèkà mbóhà mi nàṣàrà ọ̀tá kama tsọmọ ọ̀nà ilà wà ìdàdán olùdókè òwòkà mbóhà yẹmi ọ̀tá kama fìnnár ọmọ ọ̀nà màtí kakó ilà wà ìdàdán ṣédé òwòkè títì ẹ̀wọ̀n akọjú àdébí ẹ̀wọ̀n anẹ́ta kojú lẹ́hàólẹ̀wọ̀lẹ́ kò wọ́tá ilẹ̀ ilẹ̀ ìlànà ìlànà ẹ̀nà ẹgbẹ́bí yá àfẹ́sà lọ́wọ́ ẹ̀mà màmẹ́ ẹ̀nà ẹgbọ́ màmà lẹ́lẹ́ ìlẹ̀lẹ́ ọmọ àmà gbóbi omi akọ̀rọ̀ àbí ayé ọmọ ìyá máa kàbẹ̀lẹ̀ máa wọ́ lọ́wọ́ lóòrùn alẹ́jọ́ mi dáa nga mama yi gbogbo na maje na egwu rili na parolewa tetu ugbo ma anya dị suna ọ na-enye egbe poteto na dị dị ma akpoji akpa adịdị na ya na gago aba ni e dị e e ka meni meni iya ya rasulallah mgbe ihe eji awụ ije wee nwụchi ọzọ abụọ ni dị ka dị sebi يعني من كان على مثل ما أنا عليه اليوم مبوكو شاديني ما ما أوته ما رتنا بتي بتي في تعليكم ده وجيه أوه ما دومي أولا دويتي وكو ليكم هنا أولا ويريدي إذا ما دي جمع نميني أولا ويريدي أولا إذا جمع نميني أولا ويريدي أولا ويريدي أولا ويريدي

àbọ̀ fídíò ẹ̀jẹ̀ kan yóò ti kálẹ̀ yìí sẹ́wọ̀n kẹ́ kan yóò ti kálẹ̀ ní tata àtàràmọ́kànlá o àgbà tó pọ̀ mẹ́tẹ́ yà ní tàmẹ́tẹ́ láàlàyé lẹ́la o ní ìjẹ́pẹ́ yá níbi yìí bí àwọn sùkò lẹ́kẹ́tẹ́ dáńtá fún àwọn ti láàlàyé lẹ́la o láàlàyé lọ́wọ́ tó wúrí di ìkìtì dábì sí ìrìnà àmọ́dọ̀ ti já ni tààbù dàlẹ́ láti kẹ́mí ní àdúró ti já ni wọ́n tọ́ kákẹ́kẹ́ mẹ́rin àmì sàábà níbi màbúdú yà níbi ọ̀gẹ́lẹ̀ náà níbi ìdúwò ọ̀gẹ́lẹ̀ ọjọ́ kẹjọ yìí pọ̀gbọ̀n méjà níbi náà ìdẹ́ ìdámà náà níbi àmì gbókìtọ̀ ìjà sí wọ̀nyí àti nìkan wẹ́pọ̀ pé a lè gbogbo bẹ́ẹ̀ kì dáàbò yọ̀ gba ìyá níbi bá mi sàábà àbẹ̀kọ́kọ́ náà lọ́lẹ́ kò má kà kékeré jẹ́ àìjèrè ìdánwò dágbò èèyàn ọjọ́ rẹ̀ yóò ń tẹ́lẹ̀ pàmẹ́ kò bí ẹn torí òun má tẹ́kọ̀ọ́ kàmẹ́ má jáde pàpọ̀ ní. ọgẹ́lẹ̀ máa jáde ní ọ̀sán máa jáde ní abẹ́ máa jáde. ìyáma náà níbi àmàlà fún wa kì kókò kókò níbi yìí máa wà fún níjà náà yóò lè mínàrà méjì yìí tó làmì sàábà níbi yẹn Gàdùmálẹ̀, Muhammadu. Àmì sàádà níbi yá adọ́lọ mọ́tò àfábíbi ọmọ yá rẹ̀ lọ́gbọ́dẹ̀. Jẹ̀rọ orí rọrẹ́ tó mú ọrọ̀ bí jẹ́ rí wọn àmì rẹ̀ bí kẹ́bẹ̀ẹ́ ìrọ̀lẹ́ tó rà bí jẹ́ rí wọn àmì rẹ̀ bí Ìfọ̀ kàápọ̀, kàápùpù bí i àgbà máa kọ̀. Lẹ́gbẹ́ ní kàpọ̀ akọ ìjọra ẹ̀rọ láti wọn alẹ́ ká ajá kọ̀. Iná máa ṣẹ̀ kí kàkà kó máa ajá kọ̀. Àwọn ẹgbàdúkò òyìnbó kájá ti tẹ̀lé ní ọ̀rọ̀ àṣẹ̀bọ́. Tòdó àwọn owó àníyẹ̀wò ìnà tó gbòókà

جعلتها فإناتها بشر الذي ممدوك على الذي ممدوك على كموركنا تفسير amma da ta tafsirin zuwa ya kwa da mawu ni ta ki ya gwewa kwan òyìnbó níbi yẹn dọ̀rọ̀ ọ̀gẹ́nà ẹwà ẹ̀mà kí nẹ́nẹ́ dúkìá tó ń gbogbo ayà níbi muhammadu odú ohun àtòhùyọ àtẹ́wà ọ̀nà ẹbọ́ ọ̀nà ẹmúlùdé ríru ya níbi نبي نبي الله نبي نبي الله نبي نبي الله هل تكابد يرد يرتمى يا محمد الرجم مدرك على الرجم مدرك على المنافقين لأنه قال أمو بولو لأنه قال ìwọ́n láti dé amúbọ̀rọ̀ ṣèkílẹ̀ ọgbẹ́lẹ̀ àdúgbò tó yàtọ̀ pọ̀ yà ní àká ní àdókè lọ́la lọ́la rẹ̀ gbóòdì yàtọ̀ tẹ̀síìrì níbi kìdẹ́ mà kọ́ kàgà máa ń yọjà bù kòlẹ́kà akọ pàmò ọgbẹ́lẹ̀ máa yà pọ̀ yẹn máa parí ní láàrin máa dùn túkọ̀ wọn mẹ́jẹ́ ẹ̀wọ̀n lẹ́yìn àkọ́yọ̀ máa kàgà ẹ̀yìn kọ́ ẹ̀yìn aka ayé adúnyá ya dúdú òkè máa tó kọ wọn kàkẹ́ wọn ibi aka ayé wọn àbó ààrẹ ti láti tẹ̀sí ní màá dàlú yẹn náà mọ̀ ní ọjọ́ tó máa yẹn lójú bí wọn lẹ́gbẹ́ àgbà bí sí kàdé àbí sí kàdé sọmọmọlẹ ní ṣe ṣe bí òkìtá àwọn lẹ́bà gbogbo yẹn ni mẹ́ńkánà alamisi ma ana alẹ́gẹ̀ yọ́ọ́má nana kìdákọ́ ọ̀gbọ́n àbí nìkòmìdágbọ́jọ́ mi nípa àbẹ́là mẹta òkú ẹ̀ bọ́ọ̀gù mẹ́ta yọ mẹ́wọ́ ẹ̀ta yẹ ìmọ̀dọ́bà lẹ́nu bọ́ọ̀gù mẹ́ta yọ mẹ́gbẹ́ ìjìṣẹ́ bọ̀ dúk ẹnì àkúmọ̀ sọmọ ọ̀nà rẹ̀ ẹnì káyí àwọn ẹ̀mọ́nù àwọ̀ na mẹ́ta yọ mẹ́gbẹ́ ìjìlẹ̀ ẹ̀dẹ́ kété máa lẹ̀ ní kàǹpa abọ́ ògbọ́ kùtùgbò súnà náà onye ya egbo ike anyị ya na ekpube ọgwụ metanye ọbịa n'ubi eyukete alụgụna eyuka na bụ metanye ọbịa gweji alụta dị na akpatịrị na ọbịa na ebe ọ na-awụwụ mmeda torí ṣìmáyẹ̀ ní kìí láti

torílẹ̀ amílì kámi àbúrásọ ọjọ́ mẹ́ta rẹ̀ kẹ́hùn lẹ́tí mú tukó àbùkú kí wéwú ẹ alẹ́ e, tu wọn lè bẹ̀rẹ̀ kó ẹ̀tọ́ ọmọ ilé ọ̀bàtàjọ́ papò táwọn ẹlẹ́kọ̀ọ́ ọkọ̀ ilé a tó جزاك الله خيرا àwọn níbi àbáàdì náà gbọ́dọ̀ bó mẹ́tẹ̀ wá tún béèrè wa yọ ẹ̀tọ́ rẹ̀ rí ọ̀kadú ọ̀kàkà ilẹ̀ ọ̀kadú oríta òun máa ń jẹ̀ gbèrú ilé kò mi gbà kó ẹgbà hmm. ilé kò mi gbà kó ẹgbà gbà ní ilé kú ẹgbà kò mi máa gbà ní ìyá ní kí dọ́gbò mi gbà ní kó ẹ máa rán gbé gbàdá. àbí màá kọ́kẹ́rẹ́ yà wíṣí mi ní ojú kò náà họ́dù ìyẹ́ wò màtẹ́tù màá yà iná iná gbà ní alẹ́ kàdé ọ̀hánà kàwọ́rù mọ́ ọ̀hánà ṣàdọ̀ láìláìlá استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته